حقا والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه wà máa dùn á olùkàfírí náà ìlà àfi bọ̀lá. Èyí ni ètò ìkùnkùn tí ó máa dé sí ti bọ̀yìn níkànnì yìí 107.9 FM ní oh déédé aago mẹ́fà bọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà ṣàmùsùndé ìṣètò bàbá ẹlẹ́gbà ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ní kílẹ̀dà ẹlọ́mọ bàbá wa ṣètò ṣọ́táyọ̀ tàmọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ògùnmáke àwọn àfáwà àgbà tí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq abọ́lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká وعلى كل من سلك مسلكه إلى يوم الحساب أما بعد فيا عباد الله الأعزاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبقى ولم الله الحمد لله ọba kan ṣoṣo ilé tí ó ń darí gbogbo ayé ọba pípé wọn náà ló dá gbogbo ayé ọba kan ṣoṣo tí ó pípé wọn náà ni ọba tí ó dá àlùjànnà àtúná ọba tí ó pípé wọn náà máa ń tẹni tó bá wù wọn náà ló dẹ̀ máa ń máa mọ̀ tẹni tó bá wù ú sínú ìdààmú dààbò ọba pípé wọn nìkan náà ni ọba tí lè tọ́ pé kí a máa jọ́sìn fún ìgbèrèpẹ́ ànúbà Muhammad sallallahu alaihi wa sallam orísun ọlọ́run ọba ni ọ̀nà òjíṣẹ́ rẹ̀ ni ọ̀nà ni àfáwà àgbà kan sí wa láyé nítọ́lọ̀n bá ti rán àti ṣiṣẹ́ ọ̀gbìn bákan náà kì í ṣe bá ṣe ń ṣe kàńtálà lẹ́yìn ẹṣẹ́ ọwọ́ ti ọwọ́ ara wa ni ètò ń jẹ́ ọkàn fanta fún wàjẹ̀ ọ̀múláyé ọ̀pá ànábì sallallahu alaihi wa sallam ó kì í ṣe pé káṣá máa ṣẹlẹ̀ ọ̀ níbi kan náà ṣùgbọ́n àti ọkàn gbàgbọ́n òun náà ní ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tí tó báwo ni àṣẹ ní kọlu òfin ọlọ́run níbi ètò ìgbésí ayé wa tó kù agbára àwọn akọ́tí bàbá arẹ́nìfàn sàhábà tí wọ́n jẹ́ direct student. bàbá ń sọ̀rọ̀ nípa àwọn elders àwọn nìyẹn ní ìfọ̀mù wa àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ kó ti onímọ̀ àkọ́kọ́ tó jẹ́ àpá wa èrò síwájú táwọn èrò síwájú yìí náà tẹ̀lé apákíra wa káàbọ̀ sórí ètò wa tò ní ìpàdé ilé tí a fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa olùkọ́lá fún ẹrú ọlọ́run tí wọ́n ṣe ìgbọ̀wé ètò ní ẹ̀sìn dára. àmì tó yàtọ̀ bá kọ́ látara bìtà fẹ́ yàgbà. Ilé ìlú pé ẹni tó lánàá ń bára wa sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn àdánwò tó dé ìtí ọmọ wa fi ní ayé títì lọ́wọ́ báyìí ó kọjá kí ló ń ṣẹlẹ̀ gan-an àwọn náà ti mọ̀ àwọn ti sọ tí ń sábà ṣokùnfà àwọn àdúgbò yìí àwọn fẹ́ mẹ́nu bà àwọn mọ̀kárìj kí ni àwọn tó jẹ́ náà báyọ̀ tó bá ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yìí gbogbo ayé forí gbárí kàkiri lọ́tún lófì kí lọ́nà àbáyọ̀ tó bá fojú ẹ̀sùn wo ọ̀nà àbáyọ̀ bá ṣe ń fojú tayé náà wò ó kẹwàárí ń tàǹpẹ̀ ní ẹwà nínú ìsìláàmù wa. Akọ́kọ́ nínú ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ coronavirus. Ìta gbọ́dọ̀ mà, òun náà ni tawakkul ala Allah subhanahu wa ta'ala. Ẹgbẹ́ gbára lọ́lọ́run, ká gbà pé ohun tó ṣẹlẹ̀ yìí kò síbi ká fẹ́ ságbà kò sẹ́ni tó lè gbà wá àwọn náà rí ní ìsìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́lọ́wọ́n bá tẹ́ láwọn orílẹ̀-èdè káàkiri tí wọ́n máa ń sáré fún àwọn orílẹ̀-èdè kan àti nǹkan bá ń ṣe wọ́n wọn rí ibi sábà báyìí ní ìsìn tí náà ti gbà. Aláwọ̀ fẹ́ lọ bá, a ní ìka lọ bá pẹ̀lú tó gbà wá. Wa man yattaqillaha yaj'al lahu makhraja. Ẹnikẹ́ni tó bá páyọ̀ ọlọ́run, fún ìtumọ̀ páyọ̀ ọlọ́run, fún pa òfin náà bá mọ́ tó ń jìnà sí tó náà bá ní ká jìnà sí. Yaj'al lahu makhraja. Ọlọ́run bá ní àwọn amúgbé àwòtò wá ń ròyìn bẹ́ẹ̀ ọ̀nà àbáwọ̀ ti dé fún. ويرزقه مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ Ọlọ́run ni wa ṣe kò tó bá ṣe báyìí, ọ̀rẹ́ ṣe bá fẹ́ ṣe ra wa báyìí, tàbá ti gbà tọ́lọ́run. Ọlọ́run àríwá fún wa ní rọrùn jù bá ṣe ìlú tọ́lọ́run. Wọ́n máa yìí Àbáhàrù pápá ọlọ́run ọ̀kan tó ń ṣe wá ni, wọ́n láàrin ó ká ó ṣe. Ọmọ ìyàtọ̀ tẹ́lẹ̀ aláàláàgí fàrọ̀ àṣìlúlé iná lọ́nà bá lè kú àmúrí. Ọlọ́run ọba tó bá ọ̀sá ń jẹ́ ká mọ̀ nínú al agbára lọ́lọ́run, ó ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí nìsìn ká má gbójú lé àwọn retí pàṣẹ kan àwọn kíní kan ní ìpá a máa lo àwọn nǹkan wọ̀nyí tí rí wọn fún ìwòsàn tó ń ṣe wá ọ̀pá nínú ògùn kọ́ ní ìwòsàn ọ̀rọ̀ àbá ló mú ìwòsàn wá. ìnáwó lábà lè gba múrí kọ́dọ̀ jà aláàlọ́hùn ní kìlì ṣe ìrún kọ́dọ̀ rọ́. ọlọ́run ní òun ti parí gbogbo ètò nǹkan láyé ẹni táwọn náà wá mọ̀ tó ti parí ètò gbogbo nǹkan láyé òní yẹ ká sọ lọ́ba o kí lè yẹn làkọ́kọ́ gbogbo aláyé báyìí ní ìsìn ọjọ́ padà tọ́jọ́ ọlọ́run àkọ́kọ́ nìyẹn kágbà pé ọ̀nà lè mú ìyànjú fún ìpín ìṣe wa ilé ìtìjì ẹni tí wọ́n ti kọ̀ tá a wà yìí ọ̀run tí wọ́n ń tẹnu wọn fún wa àti ká máa fọwọ́ ń sọ̀rọ̀ nípa ọ̀nà zọ̀ọ̀bá àwọn dẹ̀ mọ̀pá náà bí sọ́lọ́ nínú hadith ilé tí wọ́n fẹ́ ọgbà alimọ́mù muslim ètí wọ́n ṣe gbọ́wà rẹ̀ alábìjọ ká máa bọ̀ wípé àtòhúrú ìsìláàmù tọ́wà mùsùlùmí ṣe yìí àkọ́kọ́ ní orúkọ ìsìláàmù wa the religion of peace ìsìn aláàpùra àwọn bàbá alẹ́ ìbánà ní mọ́tótó borí ọ̀rùn wọn bí ọrún ṣe ń borí ọrún lórí pé mọ́tótó lórí ìsìláàmù mú wa wọ́n ti bẹ̀rẹ̀ dópin àlùwàlá nígbà bí wọn sáré àáwọ̀ ọ̀sán ni ó a ti ń yọ ìyẹn tọ́jọ́ ìgbìmọ̀gbẹ́ kó tó lè bá kùránì kó tó lè fúnlọ́n kó tó lè máa kírun kó lè jẹ́ olóṣooṣù bá wá obìnrin ó nílò tó rẹ̀ fún wọn wọn tí mo tún ní kó bí ẹ̀kan sí ẹ̀ṣẹ̀ ní ẹ̀gbin Allahu Akbar. Kódà àwọn irun abíá àtàwọn ẹni tá àwọn ṣòkòtò sí ìnáwó ní ká máa fa sallallahu alaihi wasallam. Torí pé mẹ́tàrí ìmọ́tótó náà ni. Kódà irun imú, èyí tí wọ́n ti pé rọrùn fún ọrọ̀ ọmú láti kó sínú omi tá a bá ń mu. Kódà ti kó ìdọ̀tí ẹ̀gbin kíyàn èyí tá máa ń yàn àwọn kan fi irun ọmọ fẹ́ ìṣàkóso ẹ̀ ẹ̀nà ṣẹlẹ̀ fẹ́mù ọ̀fà ìgbà kágbàrún mọ́lẹ̀ irun ọgbà ló nípa sílẹ̀ torí lè yàn lákòóbá kan kan fẹ́ ṣe fún ìjọra. àtọ̀rọ̀ ṣàtọ̀rọ̀ ìmọ̀ ẹlòmí ma máa fi kánádà wá yọ ṣọ̀bọ̀lọ̀. Inna Allaha yuhibbu at-tawwabina wa yuhibbu al-mutatahhirin. Ẹ̀ṣọ́gbọ́n tó náà fún mi náà yọ eléyìí náà. Inna Allaha yuhibbu at-tawwabin. Òun nífẹ̀ẹ́ sí gbogbo tó bá máa ń kí bá lọ tó ọlọ́run. Ó ń padà kúrò níbi àbẹ̀bẹ́ tó ń ṣe dáadáa, tó ń gbórí kúrò níbi tí ọmọ pàṣẹ náà ń bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ ló ń bí oríṣiríṣi irú nǹkan báyìí kí ni àwọn kúrò ń bẹ ẹsẹ̀ bákan náà máa ń nífẹ̀ẹ́ sí gbogbo ayé bẹ̀rẹ̀ ní ìtàtà òhèrè ẹgbẹ́ tó gbogbo ọmọ tí ó ti máa ń ṣe ìwọ̀n tó tó ìwọ̀n tó tó lára ẹ̀sìn wa ni láti ń sọ pé ìròyìn ẹ̀fọwọ́ ní ẹ̀fọwọ́ ní ìtọ́ gbàgbọ́rọ̀ kan yìí owó tó jẹ́ ní ìfúnlẹ́dọ̀ mùsùlùmí pẹ̀lú ìwọ̀n ṣèmọ́tókótó àbẹ́ẹ̀kí ń ṣe ni ara yẹn ní sí kẹrẹ jánàbà fẹ́fẹ́ sí ilé gbogbo ara yín dánù subhanallah kódà sí yẹn bá tún tọ̀ ṣẹ̀rẹ́ ìsìláàmù ni ká tún lomi láti tún fi kúra ṣe ká tún fọwọ́ wa náà lẹ́yìn ìgbà náà allahu akbar kí wọ́n ní tó kúrò kù nínú islam kí ni tó ń ṣẹlẹ̀ láyé tí ìsìláàmù ọ̀tún fún tó jù bẹ́ẹ̀ lọ tó ṣẹlẹ̀ kódà nínú táwọn èèyàn tó ti pariwo lásìkò yìí ṣùgbọ́n tí ìsìláàmù ti sọ̀rọ̀ ń parẹ̀ tá gbọ́dọ̀ mọ́ nínú orí nǹkan bẹ́ẹ̀ ọwọ́ náà ni ẹwọ àwọn nǹkan àsìn tá ń sìn yìí àti nǹkan míì tí ìwọ ká máa dogbó lé pẹ̀lú àwọn èèyàn fara rò tó yẹ pé ẹ̀gbin ní àrùn nìyẹn lè kó látara àwọn nǹkan yìí ajá Ànábì sallallahu alaihi wasallam ní ìgbà wọlọ wọlé kẹlẹbù sí iná yìí ahadakum ní tọjá nǹkan yín ń tẹ torípé tó jáde lẹ́nu ajá tó ń ṣe tọ́ yìí ó wà poisonous ó lè ṣàkóbá fún ni. ọ̀rọ̀ kan bí àwọn eléyìí àwọn ọ̀nà bíi sọ̀rọ̀ kòrónà yìí àti kan fún mi lórí ẹ̀mí ọ̀la ìṣọ̀lá. káfíńtì ń sàfikún dáhùn bẹ́ẹ̀ ní ìbéèrè tó ti ní. àwọn ti pè é lọ́rọ̀ tó pé wọ́n ti bèrè béèrè. àwọn bá ń díẹ̀ nínú ìlú ní àtẹ̀síwájú lórí ẹ̀mí ọ̀la. Ah, ìtọ́jú lórí aláboyún àti ẹni tí ń tàn rọ nípa ààrẹ tó ń tàn lọ́wọ́lọ́wọ́ tí ń ṣàwòrán ọ̀rọ̀mọ́gbọ́n ni ìdájọ́ ilé ìtẹ́sẹ̀ rẹ̀ rinlẹ̀ rẹ̀ náà ni pé olóyún àti ọlọ́mọ ń tà olùmọ́ fi wọ́n wé ọ̀nà ní aláàárẹ̀ o ẹ̀mọ́ sì wọ́n wé arúgbó àti ẹ̀sùn àwọn amáṣe fídíà fún olóyún ní pátákó pọ̀ fún ilẹ̀ ìtàn olùmọ́ mo ní àtẹ̀lẹ̀ kí n tẹ̀ wọ́n lọ́wọ́ táwọn bá ti tán ọmọ àgbà rẹ̀ yí padà ní ọ̀ látàrí kí wọ́n ṣọ̀nà àti ẹgbẹ́ tẹ̀lera wọn lójoojúmọ́ èlè àgbà méjì lọ́sẹ̀ káwẹ̀ ní ìtàn àpò àtẹ̀jẹ́. bákan náà yẹn sì béèrè nípa ìrìn pípé ní wáṣíkò yìí nípa ìpín wọn ní kámà kínní nínú àwọn sáájú wa ní jàmáà wọn ní sàlẹ̀ máa kọrin àbá ní kọrin àwọn àyàn ní kámà kínní láwọn mọ̀tọ́jú wa ìjọba òdi lọ́wọ́ àti kọrin ẹni pípé òde ní kankan fẹ́ ṣe nínú pé à ń pè wọn bóyá ó lè ṣokùnfà kárùn fed rárá òun tó máa ń dẹ́rù gba ṣètọ́nà àti nǹkan burúkú ni. ìpinnu yìí ni rírán àwọn èèyàn létí pásítọ̀ orí ti tó oníkàlùkù kí àlẹ́bí ìpínlẹ̀ yẹn náà kọ́ wa tàbá tí wọ́n ń pè wọn gbogbo ẹ̀yìn ìmọ̀ọ́mù ẹ̀yìn muazzin tẹ̀wọ̀ náà mọ̀sájì ẹ̀sọ́ fún àwọn tàbá tó pè wọn tí wọ́n máa sọ sínú ìrìn pípẹ̀ yẹn pé sọ́lù sí ìbòyè òtúkùn sọ́lù ìrẹ̀ṣàlẹ̀kùn àbí ọmọ nǹkan àná tẹ̀lé harrod ilé ìjẹ lára àwọn àdáhùn fún àwọn ìbéèrè béèrè pọ̀nlẹ̀ àmọ́ àmì wá ní díẹ̀ díẹ̀ eh, títí tí a fi máa máa tẹ́lẹ̀ àwọn ìdàgbàsókè kọ̀ọ̀ ń dáhùn bá sùfẹ́ni wọ̀tá àná kójọ kójọ ilé tí ó gbára wa sọ yìí kọ̀ọ̀ kó gbá ní fún wa. àkáàrà tí ó máa ṣùpá láti ṣìnú òun náà ni ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ وبطلب وصدق الأجر إن شاء الله أعطيني فعل ولو ọ̀rọ̀ ìkí wọ́n máa ń kà fún ọdún náà yìí aláwọn aláka fúrútù aláàrùn dìkítà fúrútù kò lẹ́sẹ̀ ńlẹ̀ o àbálẹ̀ kò bá ní bàbá ọ̀nà ìkọ̀kọ̀ fún ìkọ̀kọ̀ fún ìkọ̀sọ̀rọ̀ láhìí أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bá ní ìbéèrè àti tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ọ̀pọ̀ ìbánisọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àgbọ̀ òun náà ní 080 35 75 1466